àárí àwọ̀ látòkè délẹ̀ títí kò sí ń dáa lè fi ọwọ́ ètò òpònú lọ. ẹ wọ́n ànábì ọlọ́run kí lè ti wọn gbọ́ wọ́n wá lọ já kí ló dìbò àwọn ànábì ọlọ́run ló fi jẹ́ wípé àsàfà hátù ní èdè lárúbáwá òpònú píponú ní jẹ́bẹ̀ láàbí sọ wípé ìwọ náà ń pè ń sẹ̀fíwò. afọ́nú ló jẹ́ sẹ̀fíù. sẹ̀fíù. bọ̀dá sẹ̀fíù. bọ̀dá afọ́nú. ṣùgbọ́n àárín ló parí ẹ̀ sẹ̀fíù sẹ̀fíù òun ní olófin lòun شفيع الشفيع محمد الشفيع muhammadu shafi'i ìyá lórúkọ yìí olùsùpẹ̀ iwájú ọlọ́run ṣùgbọ́n ṣẹ̀fíù àfọ́nù ní jẹ́bẹ̀ bọ̀dá kàtàálì kàtàálì òròjú ní jẹ́bẹ̀ ṣùgbọ́n gàgà gàgí ni kì í ṣe kàkà gàgàzálì kì í ṣe kàtàálì kì í ṣe kàkà. ẹjẹ́ àmọ́ tí ìsáwọn nǹkan yẹn bọ́ bá bẹ́ẹ̀ sọmọ lóko lọ béèrè lọ́wọ́ àwọn àfà pé ẹ dákun sí ìtumọ̀ ó kọ yìí ni wọ́n ṣe é pé. àwọn ayé lórí ìlú. gbogbo àwọn nǹkan yẹn ẹjẹ́ ká kíyèsí. wọ́n wá ń sọ wípé iná lànàrọ́ ká fi sàfá ha. iná lànàrọ́ ká fi sàfá ha. wọ́n ní ra anábì wood àwọ̀ látòkè délẹ̀ àríkàlẹ̀ fi ọwọ́ bí ìṣe ẹni tó fọ́nú. wà iná lànàrọ́ nǹkan mi lálùkà bíbí. dájúdájú àwa àti ẹ̀rù wípé ọ̀kan nínú òkúrọ̀ ló máa jẹ́ ọlọ́run ò lè rán oníṣẹ́ ṣé wọ yìí àwa yìí bẹ́ẹ̀ lẹ̀ ọlọ́run rò lówó jẹ́ táàrù ó ṣe kò rán wa ṣé wọ́n tó lè gbé àjíjẹ àti mu gan kò dọ́gba ọlọ́run yẹn máa wọ ìfì ọlọ́run náà máa kú lẹ́fọ́ lọ́pẹ́. Wa وإنا لنظنك وإنا لنظنك من الكاذبين àwa rò ọ́ sí ọ̀kan nínú àwọn òkúrọ́ lọ́lọ́ ń pa ẹ mọ́dá lóhùn. kọ́lá yá bọ́ọ̀. ànábì hu àwọn awa ọlọ́run èèpò kọ́ ẹnu tó bá di dibi ká sòótọ́ ọ̀rọ̀. Hmm. kéyìn ó pò kọ́ sẹ́nu ẹni tó bá pò kọ́ ẹnu ẹ̀rí pé kò ní ilé là ẹnu kọ́ mọ́ bá dà. àwọn ànábì ọlọ wọn la ẹnu wọn ò sọ òdodo ni àwọn olówó ni wọ́n sọ̀rọ̀ yẹn àwọn tó nílẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nígbà náà ànábì Hud ní pẹ̀tọ̀ ẹ ti sọ ti yín. qala ya qawm ya qawm ẹ̀yà mi. laysa bi safaha. èyí máa sòkò náà. walakinni rasulun rabbil alamin. sẹ́yìn òun nípa àmì mò ń sọ fún yín dájúdájú ìrìn wood òjíṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó dá gbogbo ayé pátápátá tó dá gbogbo ẹ̀dá òun ló rán mi ṣe yín. ọba ní ọgbọ̀n mi sára àtọ̀rọ̀ mi. ilé máa mú détí gbọ́ yín rí sára àtọ̀rọ̀ mi. iṣẹ́ tọ́lọ̀ ọba mi rán mi láti mú détí gbọ́ yín. wọ́n á lọ́kọ̀ọ́ yẹn ṣe ṣe àmì. wọ́n á ní bá gómìnà ṣé òun náà ní. rí mi yìí olù sekilọ olùgbaninímọ̀ràn ni mo jẹ́ yáàfù olùṣemẹ̀síà olùṣewà olùgbaninímọ̀ràn olùtọ́nisọ́nà ni mo jẹ́ fún yín kì í tún ṣèyàn nìkan àní olùfọkàntán ni mo jẹ́ bọ́lá ń ṣe ní kí n sọ mi ò ní fi kún mi ò ní yọ kúrò àmánì àmánì àmánì èyí jọ kan nínú àwọn òròyìn àwọn ànábì ọlọ wọn máa ní àmánà bọlọ ń ṣe kú wí yẹn bẹ́ẹ̀ náà ni wọn ṣe wí wọn ní yọkúrò mẹ bí wọn bá fẹ́ máa ronú lẹ́ẹ̀mejì Ọlọ́run ajáde mọ wọn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbàgbọ́ wọn bá ní kánábì ó fẹ́ sẹ́yìn náà èyí tí ṣe ìyàwó Zaidu fún Haritha ìgbà tí Zaidu fún Haritha tó wá kọ Zainabu lẹ̀. فلما قضى زيد منها وطرا زوجناكها زيد ọkọ Zainab ọkọ sílẹ̀ kò fẹ́ mọ́ ọlọ́wọ́ aníwèé ànábì ìwọ ni kò fẹ́ Zainab ọ̀rọ̀ yẹn le lára ànábì sallallahu alaihi wasallam torí pé Zaidu ànábì kọ́ ló bí Zaidu kó làwọn èyí ti fámìlì àmọ́ àwọn ń pe Zaidu lọ́mọ ànábì wọ́n máa ń pè lọ́mọ anabi zayidu bin muhammad ṣùgbọ́n wọ́n yìí ṣe rán wọn ò tán ìgbà tí zayidu wá kọ ìyàwó lẹ̀. ọmọ gbọ́dọ̀ zayidu ní ìhà àtọrọ ìgbọmọgbọmọgbọ. ọwọ́ adẹ́kùn wa fẹ́lẹ̀ ọlọ́wọ́ ni anabi lọ́ọ́ fẹ́ fẹ́ ọ̀rọ̀ yẹn le díẹ̀ torí pé táwọn èèyàn máa sọ ọ náà nípa anábì fẹ́ yàwó ọmọ wọ́n sì ń sọ dè ní o anábì wa dákẹ́ ìgbàdọ́lọ́ la ṣe wí ọlọ́run sọ ara kalẹ̀ ọlọ́run àtà àṣà náà. ọkọ̀ṣà náà. wọ́lá wà á wà ọlọ́wọ́ba ọlọ́wọ́ba ti ṣe dá àti fihàn ló fẹ́ mọ́ pamẹ́ àwọn èèyàn ló ń bẹ̀rù ni ọlọ́run ló yẹ kó bẹ̀rù sọ síta báwọn ànábì ọlọ́sẹ̀ ní àmọ́nà ó ń bẹ ẹ̀ńtọ́ bá sọ wá pé ìbílẹ̀ táwọn afáàbí sọ pé ẹ̀ńtọ́ bá sọ pé nìkan ìfẹ̀mú nǹkan kan wá nínú ẹ̀sìn ó ti sọ pé ànábì jàǹbá àmọ́nà. torí pé kò sí nǹkan kan tí ń bẹ nínú ẹ̀sìn yìí tá a ṣe tá a fi rójú rẹ lọ́ọ̀tàjú ṣàlàyé ẹ̀kọ́ tó lọ. yàtọ̀jú wù ọ̀nà fi ṣàlàyé wípé nínú ìròyìn àwọn ànábì ọlọ́run ọ̀nà àmánà. وأنا لكم ناصح عليم Bẹ́ẹ̀ni Hood náà sẹ́ẹ̀ ni mo jẹ́ olùkìlọ̀ fún mi, olùbánisòótọ́rọ̀ ni mo jẹ́, àmì iná, olùfọkàntán ni mo tún jẹ́ lérí iṣẹ́ tọ́lọ̀ wọn bá náà mi, mi ò ní dínkù, mi ò ní dínkù, mi ò sì ní fi kan. Àwọn àjíjẹ́ tó ń lo ẹ̀jẹ̀ àtúndókè ẹ̀mí ọ̀rọ̀ ìpẹ́ على رجل bọ̀ òkè wọ́sọ̀ fáríkúrò àlá ọlọ́bìnà àlàkó tó fi ṣú. ọlọ́ọ̀bá wa ń sọ fún wa wípé kí ló dé tọ́lọ́mbá bá ànábì kan dìde nínú àwọn ìran kan nítorí pé ó ti jára wọn òun nífẹ̀ẹ́ gbàgbọ́ wọ́n máa gbẹ́tẹ́lẹ̀ àwọn bá fẹ́ rán yẹn sí wọn ẹni tí ò tiẹ̀ jẹ́ fámílì àwọn tó jára àta ló yẹ kọ́lọ̀ wọn náà ṣùgbọ́n táwọn ọmọ ìpìlẹ̀ táwọn ọmọ bíbí ẹ̀ ó ṣe jó ńlọ lọ́wọ́ ọba yóò ránṣẹ́. ẹwà tuntun ajá ọlọ́wọ́n bá ní kí ló ń ṣe yín lè mà kí lè tí ò gbọ́ rí ń bẹ̀. tọ́lọ̀ wọn bá ìjánàbí ọlọ́run ìmúṣẹ ọlọ́run ọba wa bá mi kó dé wá bá ń ní ọbẹ̀ kan látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ alárọ́jù lẹ́yìn. alárọ́jù lẹ́yìn. káfíń fẹ́ràn ẹnìkan nínú yín nínú ẹni tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ káwá ṣe òun lójú iṣẹ́ ọlọ́run kí ni tójú òrìrì ń bẹ́ẹ̀ rẹ̀ṣọ́ ó lè wá ṣèkìlọ̀ fún yín nípa tó lè dé kẹrí bínú ọlọ́run wọ́n bí kò ìdíjà aláṣọ ìṣúlẹ̀fà nígbà ìjọba omi lọ. ọlọ́run ọba ní ẹ̀yìn aláìmoore lẹ́fẹ́ yà torí pé ìgbà tí ọlọ́run ọba tó pa àwọn ìjọ ànábì Nóòhù tó pa wọ́n rẹ́ odò àwọn tó wọnú ọkọ̀ àwọn nìkan ni wọ́n kù láyé wọ́n là nígbà náà nínú àrọmọdọ́mọ àwọn tí wọ́n wá kù yẹn làwọn áádì ni wọ́n ti ti wá wá ṣérú wọn yẹn ló fi yẹ kí wọ́n má ṣe tọ́lọ́ tọ́lọ́ ń la bàbá la bàbá wọn níbi ẹ̀kún omi ọlọ́wọ́n bá ti wá ń sọ pé wọ́n dín kúrò ẹrù náà. wọ́n dín kúrò ìdíjà alákòóso lọ́fà á bàjẹ́ kọ́ mi ní nígbà táwọn ọlọ́run ọba bá a ti ń sàró lé lérílẹ̀ ní bá a dé káwọn mìíràn ẹ nígbà táwọn àjọ núhù tí wọn ò tẹ̀lé tọlọ́run tá a pa wọn rẹ anikẹ́yìn ó ṣẹ́kù kẹ́ máa járò lé lórílẹ̀ anikómi ó mọ kẹ́yìn mọ́ tẹ̀yìn kẹ́yìn mọ́ bómi lọ anikẹ́ ṣẹ́kù ó sì wá jẹ́ báwọn àrọ́mọdọ́mọ ẹ̀yìn náwó àdìgbò wọn tún kọ́ tọ́lọ́ ọlọ́run ọba ní ẹlọ rántí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní wa kíkó wa náà lọ rántí tó bá ti lọ ya máa ṣe ọlọ́run ọba rántí lọ́tọ̀ ń bọ́lọ̀ ọba bá dámájà rántí bọ́lọ̀ ọba dámájà ń bá ìnira kan lọ bá ọtọ lórí ọlọ́run ọba tí mo bá gbádùn tí ẹ ní màá ṣe. ọlọ́run ọba tí mo ń wá yìí tó bá lè tẹ̀lé lọ́wọ́ tí a ní màdé lójú méjì ó ti aláwọ́ta ọ̀rẹ́ tí ó wá ní sùúrù. Wàlúùrù ó kálukú wa náà máa ronú ìrọ̀lọ́mọ bá fún mi lọ́mọ láyé láyé láyé nǹkan báyìí ni màá ṣe ojú mọ tó gbàgbé. ìlọ́wọ́ ọba àgbọ̀ bá lè sọmí lẹ́ni tó ríṣẹ́ ọ̀rẹ́ bá lè rí iṣẹ́ tán àti nígbà tí lójú méjèèjì mi ò ní ṣe nǹkan. Má lo olú pé àwọn ìjọ ánilọ́gba èyí tó kàn wọ́n náà ronú sí. Wọ́n ti pèrè. Lọ́jọ́ àwọn àjọ ìṣòwò bọ́lá wọn tó bá tó ń bẹ nínú ìnira ọmọ nìyẹn tí bá ń bẹ nínú nira ẹra èèyàn máa pọ̀ lọ́wọ́ ọba ní mẹ́sàn-án mẹ́wàá ẹni tí ń bẹ ọ̀ ń bẹ nínú ọkọ̀ ọkọ̀ wa ń bẹ ní fírì bírèkì ọkọ̀ bá tún já ọlọ́run ọlọ́run làwà ọlọ́run gbogbo ẹ̀ wá ju wọ́n bá rí wọ́n wo ibi tọ́kọ̀ yẹn lọ forí sọ ẹni ọlọ́run tó bá lè làwà jẹ láti ó wá là nìkan. ìdá ẹni jẹ́ ìlẹ̀ ìbáwò ìgbà ẹ̀dá àwọn ìṣòṣò. ọba tí láyé láyé ti gbàgbé. láyé. فلما إذا ركبوا في الفلك دعوا الله مخلصين له nínú ọkọ̀ ojú omi ọkọ̀ bá ń gbé lọ síwájú tí ń gbé lọ sẹ́yìn sẹ́ni tó tukọ̀ ojú omi gan tó ń gan náà sọ wípé agbára àwọn àti ìṣẹ̀lẹ̀ mọ́ o. dáhùn lọ́wọ́ ló fún ìfẹ́ náà lábẹ́ ẹni tí ń wọ ọkọ̀ ojú omi bá ẹ̀ sélọ̀ àbí alimọ̀lá ní èdè lárúbọ alimọ̀lá ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn tí wọ́n kọ ìtàn nípa ìrìn àjò lórí ètò ìmọ̀ geography wọ́n ń pe ẹnìkan ní Henry Miller abẹ́ẹ̀kọ́ Henry Miller nítorúkọ ẹ̀nìyẹ Henry ló ń jẹ ṣùgbọ́n àwọn tó kọ́kọ́ kọ ìtàn nípa ìrìn ìrìn kèrìndò ayé tó kọ́kọ́ rí ìwà mùsùlùmí àwọn mùsùlùmí tẹ̀ bá ń gbọ́ ibùdó ìgbà túta àwọn nìyẹn lónìí bó o bá kọ́ geography tayọ secondary school level lọ́sọ̀dọ́gbé dáadáa tá ti ń sọ̀rọ̀ lẹ́wù tó ń fi ń sọ̀rọ̀ ó kọjá ọmọ sẹ́kọ́ndì ó lè má mà ṣùgbọ́n tó bá ti bá ti advance level ọmọ ẹ̀dá pẹ̀lú ibùdó bàbúta àwọn ni Henry yẹn Henry alimala Henry biselọ ó ní ṣùgbọ́n àwọn táwọn ń yẹn nínú kéwù ni wọ́n ti lọ ká yẹn wọ́n wá ń pè ní Henry miller Henry alimala henry biselo tó ló wà ńbẹ ẹni tí ń tu ọkọ̀ ojú omi òǹgà kò yé e má e bẹ̀rẹ̀ náà bá dá òkè lọ́wọ́ sí i fún ìdá ọ̀rọ̀ ọ̀bí fún ìfìmọ̀ láwùjọ. ìlànà ẹ̀ńdẹ̀ ọlọ́run ẹ̀ka lẹ́ẹ̀mọ ẹ̀pẹ́ ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa lẹ́ẹ̀mọ wí. bàlámà nàìjíríà ìlú nàìjíríà tọ́lọ́run bá ti wá là ní tọ́kọ̀ òdojú dé dé ẹ sọ̀kalẹ̀ sí èbúté ògo èbúté ayọ̀. ìbá àwọn ìṣòro. olùdarí wà á mọ̀ rántí pé á á ó ń dèjì mọ̀tò yìí òṣìṣẹ́ òṣìṣẹ́ bí n kọ́kọ́ lọ rí bàbá yìí náà á òṣìṣẹ́ òṣìṣẹ́ ṣùgbọ́n ó gbàgbé ẹ̀ nígbà tó ń bẹ nínú náírà bẹ́ẹ̀ náà ni àwọn ìjọ old àwọn ìjọ àwọn ìjọ àdìyẹ àwọn ni ọmọ ìrọ́ọ̀mù pẹ̀lú wọn bá ní ìrọ́ọ̀mù dá ìrọ́ọ̀mù dá sílẹ̀ ìmọ̀ àwọn ni àwọn ọmọ àdù òun ni ọmọ ìrọ́ọ̀mù àwọn àrọ́mọdọ́mọ àwọn yẹn náà ń pè ní àwọn ìran àdì gbogbo wọn yẹn lẹ́yìn àwọn tí wọ́n ṣẹ́kù nígbà tẹ́kùn omi tó payé rẹ́ àwọn tó ṣẹ́kù nígbà yẹn àwọn àrọmọdọ́mọ wọn ní ìran áàdì tẹ́rù wọn náà lẹ́sìn yẹ kó oṣù kọjá lọ. tọ́lọ́wọ́n bá ti sọ pé wọ́n fi kúrú. wọ́n ti kúrú. yóò máa sẹ́kù lórílẹ̀. ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ìfèrè kọ́ ètò ìbásọ̀. bẹ́ńbà àdìpọ̀ mi ni wọ́n ní lẹ́yìn ìgbà táwọn ìjọ noa tí wọ́n ti lọ. ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ìfèrè kọ́ ètò ìbásọ̀. alẹ́ yín níbi dídá yín abásítọ̀ ẹ̀fẹ̀ lẹ́dà àwọn tó ṣe wípé inú àpáta làwọn kọ́lé sí. ẹ wà mọ wípé kí ni wọ́n fi la àpáta níbi tí wọ́n lágbára dé ọlọ́run bá ròyìn wọn ní alukuran kẹrin ìrọmọdé àti ìmáàdẹ. ìrọmọdé àti ìmáàdẹ. àlàyé ìlànà yòókù lákòó náà sí lè wá mẹlẹ́gbẹ̀ẹ́ náà. àlàyé ìlànà yòókù lákòó náà sí lè wá agbára àtúndárù wọn wọn ní agbára láti jọra wọn wo ànábì yìí ìpàlà wọn pàtẹ́ra kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ìdẹ̀ra táwọn ọlọ́run ṣe fún yín kẹ́ ẹ lè ráyé gbé nígbà yẹn agbúdọ̀ da yín báyẹn torí pé àwọn challenges ṣe ẹni àwọn tó gbé ní àpáta ni wọ́n gbé tí wọn ò bá strong ìṣẹ̀mí ò lè fún wọn ọlọ́run ọba tó dá ni yóò wò ó wa ibi tó dá kó wá sí bẹ́ẹ̀ ní bíbẹ̀ bá ṣe rí ni ó ṣe dá wa ẹyẹ lọ wo gbogbo nǹkan pátá ẹ̀rí bí kó wá bá ṣe rí náà ni ó ṣe bí tàwa táwọn máa gbé bẹ́ẹ̀ bí ó ṣe dá wa náà nìyẹn ọlọ́wọ́ bá ní wàtá dákun fìlkọ́lùkì bá fọ́. wàtá dákun fìlkọ́lùkì bá fọ́. ọlọ́wọ́ bá mo lé yín fún níbi dídá tí mo dá yín àlékún tó ń bẹ fún yín bá fọ́ ní fífẹ̀ ní jíjẹ́ òmíràn fàdúkúrò àlá àwọn. àmọ̀ wà ẹ̀sùn arántí ìdára tọ́lọ́wọ́n bá ṣe fún yín kẹ̀ṣẹ̀ tọ́lọ́ bí wà sí òkè ẹ̀ràn yín ẹran tí ìdára tó ṣe fún yín ojúlẹ̀ fi ta ló lẹ fi ń gbọ́ àyín ta ló fún yín ọlọ́run náà ló fún yín. Ìyá ń kàlẹ́ ní ló fún ọlọ́wọ́ bá ọ náà ló fún yín ọlọ́run ọba lójú méjèèjì tó mọ ọlọ́run lọ́lọ́run rántí ìdára tó ṣe fún ọ. obìnrin bá fẹ́ bímọ ìyá anábì Ìsá máyà ó ní yá lẹ́yìn tani ìlà ájá tó kọ́bí làájá wọ́n tó mẹ́sì yá mẹ́sì yá tó lọ́sí àwọn ìṣe ìyá wọ́n tó lọ́sí yá. ànábì amẹ́ríkà ìrẹ́ ọlọ́run kí n sì ti kú ṣáájú ọjọ́ nígbà tó ń rọbí lọ́wọ́ tó ń rí nira ó ní ìbámu ẹ̀dá tó ń bá ti jáde láyé kó mọ́ ẹ̀sìpírẹ́ǹsì ìnira yìí ànábì ọlọ́run ló fẹ́ bí o ìwọ́tọ̀ wọn fẹ́ bí ẹni kí ẹ̀sà ànábì ọlọ́run ìnira ń bẹ níbi rírọbí fáwọn obìnrin kọkùnrin bá sọ pé wọ́n ń kẹ́ra nínú ìkẹ́ra ìnira ń bẹ níbẹ̀ nígbà yẹn òsì tí ò ní fẹ́ sọ dẹ́gbà ọlọ́wọ́ ọlọ́wọ́ nígbà tí ma jọ ńláyọ̀ nígbà ó bí wọn tán tẹ́jọ ọmọ dá ìyá alágbádá ẹ̀ ní kíẹ̀ oníkà ó rẹ̀ ó ti gbàgbé ìdí ìyàtọ̀ náà bá sọ pé máa dúró ooo àlà àwọn rántí ìbẹ̀rẹ̀ atọ́lọ́ wọn bá sọ. àlà àwọn ìlà àlàkùn tó fi ṣe. ìbẹ̀rẹ̀ atọ́lọ́ wọn bá tó dá yín tó ṣe fún yín ẹ ti bẹ̀ mọ́ ọlọ́run ìwọ náà jókòó fúnra rẹ lọ́rẹ̀ tí tẹ́nìkan ó ṣe wá sí fún ọ ìwọ náà àjókòó fúnra rẹ ronú ìlera tọ́lọ̀ ń ṣe fún ọ. ẹ̀dùkúrú aláàbò ìjẹra yẹn tọ́lọ̀wọ́ bá ṣe fún ọ àtàlà ìfún wa wọ́n ní ẹnìkan àárẹ̀ ká ṣe ìgbà tó wá gbádùn ibi tó san sí òun náà ni pé bí ó ṣe lajú kò lè pàdé mọ́. wọ́n ná ìyálàyẹ owó ojú ọ̀gá pàdé mọ́. bí èsì bá ń bọ̀ kóró yọ fọwọ́ eléyìí tó ṣe yí ọ̀kọ́ba rẹ̀ mọ́. kò kò sí owó tí ò ná. wá àwọn ojú àwọn ojú bó ṣe kéré lójú èèyàn kí làbí bá ń sọ àwọn nǹkan tó wúlò lára èèyàn náà ti sọ ṣùgbọ́n jẹ́ wọ́n rẹ̀ kúrò ń ọmọ ìwúlò ẹ̀. fadhkuru ala Allahi la'allakum tuflihun. fadhkuru ala Allahi la'allakum tuflihun. ọba ó bá làákàyè gbogbo wa sọ̀rọ̀ gbogbo ìwọ tó fojú lẹ́ẹ̀ma yapa àṣẹ ọlọ́run rántí ìtẹ̀ra tọ́lọ́run bá ṣe fún ọ tọ́lẹ̀ pé tábà fi wọ̀ náà lè pé ta ló ṣe é o lè dárúkọ nǹkan ní ìjọ lọ́lọ́ àbí nǹkan ní ìbẹ̀rẹ̀ tẹ̀yẹ̀ lè sọ kí ló wá dé tó ṣe tọ́lọ́ yẹn gbàtọ́lọ́ wọn bá ti wà tẹ́sọ̀rọ̀ gbogbo àwọn tó ti wá níta ṣe fún wọn bóyá tá bá tún sọ báyìí láka èyí kú lè ṣe tọ́lọ́ ọlọ́ni fàkúrú àlá àwọn fàkúrú àlá. ìdẹ̀ra tọ́lọ̀ ọba ṣe fún yín àlá àjámù nìyẹn ìdẹ̀ra tọ́lọ̀ ọba ṣe fún wa ó pọ̀ ìdẹ̀ra ọba ṣe àlùkátà jẹ̀mọ́ níbi ọ̀rọ̀ ń sọ yìí lásán bá nìkan tọ́jọ́ ni tí ká lòlò bọ́bá bá dà ń tọ́pọ̀ ẹ̀rọ bàbá làákùlá kò lórí ẹ̀hún òun sì ń bẹ lórí bàbá ẹ̀rẹ̀ àgbẹ̀ ó ti yóò fẹ́ sọ yóò sì máa níwọ lára lára mo ti gbọ́ ohun tó fẹ́ sọ fún bàbá náà. àwọn tó ní ló náà ní ètè tó ní ló náà ní ṣùgbọ́n ṣe kọ́rọ̀ jáde ara tọ́lọ́ ń fi níbi tiẹ̀ kò sí níbi tiẹ̀ tá a bá ti sọ̀rọ̀ débi mo máa ń sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ògbóǹtagì nínú ìmọ̀ pòfẹ́sọ̀ kan ọkọ̀ ìwé kan nípa political science ìwé ẹ̀ bù àyà wọ́n wá wá gbé ètò kan kalẹ̀ òun ni wọ́n wá ìfẹ́ pé kọ́ wá wá rìbíù ìwé yẹn sẹ́mọ̀ ẹni tó kọ̀wé fúnra rẹ̀ tí wọ́n bá ní kó tó wá ṣàlàyé ẹ̀ sẹ́mọ̀ wípé gbogbo kòmó òkun rẹ̀ ló kó ń lò kọ̀ǹkan yẹn fúnra ẹ̀. àwọn àlélẹ̀ kò sẹ́ni tí òwe àtẹ́ni sẹ́mínà níjọ náà kódà mo níbi tí mo fẹ́ lọ mo pàtì kì í ṣe ọ̀rọ̀ ìṣòro ṣùgbọ́n ìwé yẹn gbajúmọ̀ ẹni tó kọ̀wé ló fẹ́ nìyẹn àwọn adébẹ̀ ìgbà tó dé ọ̀gá ló jẹ́ fọ́pọ̀lọpọ̀ àwọn tó wà mẹ́ ó ti wá mẹ́nìkan lọ́wọ́ ẹni ẹ ló fẹ́ bá sọ̀rọ̀ ṣùgbọ́n bàtà ọ̀rọ̀ ọdún ìjọ wà rò fún kò wọ́n sọ fúnra òun kí n tẹ̀ sí preambu jama bàtà dójú ẹ̀ náà gba láì kìlọ́wẹ̀. ó ń ká lòlò tẹ ẹ bá sì wọn tó kọ jama tó fi ọwọ́ kọ síbẹ̀ gbàtà àfẹsọ̀rí àwọn professor he has been delivering lectures every time the world wọ́n dá sí èyí hàn wọ́n ti present pépà kan London nìkíní kan ẹnìkan kan wà ọmọdé wa bá ṣe nǹkan yẹn. mo wá wò ẹ̀kọ́ inú rẹ̀ dùn inú ó wá rọ kalẹ̀ inú rẹ̀ ò dùn pé òun ò rí nǹkan yẹn sọ fàdùkúrò aláwa fàdùkúrò aláwa làálẹ̀ kan. ṣe lálá tó tòdó pè ló ń fa ara rẹ̀ wọ́n ṣe fún yàn. ṣèbí bó ṣe dálá tó tòdó èbú ló fi ń bú yàn. ṣèbó rin àlùfàṣà ló fi ń sọ kiri padùkù àlà wọ́n ní kò rè máa ṣẹlẹ̀ èyí ó máa ma mọ́bẹ̀ àbí tí o dárò sọ̀rọ̀ lọ èyí ó rẹ́kọ̀ọ́ kan mú bó ti wùlẹ̀ kí nǹkan yóò rí tí yóò ti bìbẹ̀ máa ti tóbi ń dá aṣọ náà omi sì fẹ́ máa jáde lójú kí ni ìbá ṣe dáa tó ó ṣe rẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ gángan bẹ́ẹ̀ sì ni tó kọ yẹn tó fọwọ́ kọ ẹni tí ó kọ lóẹ̀ náà àwọn tó jókòó kò sí ẹ̀sì àmọ́ kókó rí wí kò lè rí wí. wá wo àìmọye ìbẹ̀rẹ̀ atọ́lọ́wọ́ bá ṣe fún ọ wọ́n ní oyè ṣe sinamá olóòlé má ṣe siná súnmẹ́nìkan tó ṣe pé àtìgbà tí wọ́n ti bí tó ti dàgbà kò lè súnmọ́bìnrin kóbóni tí wọ́n bá sọ fún wípé ṣé ó ṣàdéhùn pé o ní ṣe sinaka tẹlọ kó o sì gbọ́kùnrin yóò ní wà sinabo ṣé mo ń sá fẹ́yàwó tó ń bá ti lè fẹ́yàwó níjọ́ tó ń bá ti lè sinakọ́ lọ́n gbà padà kábà fún yóò padà fún ṣe sinna ṣùgbọ́n gbàtọ́ lọ́wọ́ tí ì ṣe tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe tó wá sọ sinna bí fà ẹni tí ó bá rí bẹ́ẹ̀ òun ni kò lọ bílẹ̀ rẹ̀ àwọn èèyàn máa yọ lẹ́nu ọ̀nkún ẹfẹ́yàwó kí ó ní kò tí kàn ẹfẹ́yàwó òun máa ń tẹ́yìn òun máa nípa ẹ̀ bọ́lá ti tún gbéyàwó òun sílé dán yóò wà máa dọ́gbọ́n ó lè lóun ní náfìlà kan ogójì ọjọ́ àwọn ògùdọ̀ bóbìnrin sí rárá gbogbo jìyẹ bá tún pé lónìí wọ́n ti ti yan seventy one days yóò a máa ṣe bẹ́ẹ̀ irú rẹ̀ gbúdọ̀ bí àwọn léèrè pé níbo ló ń lọ ìyàwó ọ̀sẹ̀ wípé ìbámu ń bẹ kí ni kí ni ìbéèrè tó ń bẹ̀rẹ̀. yóò a máa sọ fún ẹ tó bá fẹ́ máa ṣe má ṣe nítòsí o sọtí òun ò ní o má ṣe ṣùgbọ́n má ṣe nítòsí tí ń bá wa lọ tán yóò ilé yóò máa sọ ẹkùn kó ní gbogbo ohun tí ń jẹ́ owó kó ní dúkìá ìtọ́lọ̀ ọ̀dọ́lọ̀ yẹn ìbànújẹ́ náà máa jẹ́ fún àwọn ẹ̀yọ́ ọlọ́run gba lè kó dá padà gba ọ̀gá kó dá padà gba owó kó dá padà pàdé kúrò àlẹ́ tọ́lọ́run ọba ṣe fún yín kẹ́ ti bẹ̀ máa ṣe tọ́lọ́run láàrín tòfúnlẹ̀ láàrín tòfúnlẹ̀ kẹ́ẹ̀bà lè jẹ́ni tí ó là níwájú ọlọ́run kọ́mọ̀bà wà lọ jẹ́ ń dọ́gbẹ́dà lọ́kùnrin ọlọ́run ọmọ sọ pé ìdẹ̀ra tí وكم علمته نظيم نبي فلما قال قافية هجاني فلما قال قافية هجاني فلما فلما شفاء الدفاعده هجاني فلما قال صافية الحجاني أعلمه رماية كل يوم أعلمه رماية كل وقت فلما قال فلما شتاء فساعده رماني فلما شتاء فساعده رماني. Ọ̀rọ̀ tiwa kó má rí bẹ́ẹ̀ tọ́lọ́ وعلمه لما كل يوم وعلموا لما كل يوم wọ́n ní kí n kọ bí wọ́n ṣe tàfà òmò fàáta ọ̀rẹ́lìmọ̀ ìbẹ̀rẹ̀ta tó lẹ̀yẹ̀ orí gbogbo tí mo wá ń ṣe pátá ni mo fílẹ̀ ojoojúmọ́ tí bá ti bá mò ń kọ bí wọ́n ṣe tàfà. sàlámà ṣe ta tẹ̀sán ìdò ọ̀rọ̀ mẹ́rin. فلما اشتد Tọ́wọ́ rẹ̀ fún tó mọ̀ fàátàtà èmi lọ́kọ́kọ́ dàfàmá. Fàlámà ṣáàdà sáà ìhó rọ̀mánà. Fàlámà ṣáàdà sáà ìhó rọ̀mánà. Fàlámà ṣáàdà sáà ìhó rọ̀mánà kọ́rọ̀ rẹ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀gá tó kọ́. Pẹlẹmú ṣe bẹ́ẹ̀. Ìwọ máa má jẹ kọ́rọ̀ rẹ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn òbí tí wọ́n bí ọ torí pé ibi tó jẹ́ lẹ́nu ọlọ́run àwọn òbí yẹn ní sábàbí. Ìwọ ó ṣe wí pé ọlọ́run lu ẹnìkan ní sábàbí dáadáa fún ọ. Mọ́jọ́ rẹ̀ dà gẹ́gẹ́ ẹni tó ṣe wí pé wọ́n á lé mòróró ìmọ̀ látàkó làìní. Ọ̀rẹ́ ní ìlú ìmọ̀ yàtàkó làìní. Wàlá máa ti fara èèyàn tán àwọn tó lọ ń lò ní sábàbí fún ọ àwọn gangan lọ kọ́kọ́ wá ń gbẹ́lẹ́sẹ̀ ọmọ kéwú kó mọ́ gbé afá rẹ̀ lẹ́sẹ̀ wàhálì mùúrì máa yàtọ̀ àkùnlá ya omi fálámà ṣáda ìlú rọ̀mánì. wàhálì Wọ́n ti ń dáfà níjọ tọwọ́ rẹ fún báyìí olùkọ́ ta pamọ́. wàhálẹ́mú ìmọ̀ àlẹ́kọ̀ọ́ wọ̀ká mọ̀ alámùsù lọ́wọ́ ìmọ̀ ẹ̀kọ́ bí. alámà ọ̀la kọ́ fìyàtà náà jáde. alámà ọ̀la kọ́ fìyàtà náà jáde. alámà ọ̀la kọ́ fìyàtà náà jáde. ṣe ń hun àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kan hun láyé ẹni tọkọ ló fi bú. ọ̀dà ẹgbẹ́ ìta ó sì tún kéré ọwọ́ àṣẹ sọ́lọ́ tó dáa ẹ̀ńtọ́lọ́ ń lò sábàbí tó fi dé èèyàn láyé kì í ṣòun ló dáa. bí ọjọ́ sábà di ọlọ́run alẹ́ lòmíì ṣùgbọ́n tọ́ka sí tọ́lọ́run ọba ọba dá ọta lókùnrin dá ọ lẹ́ẹ̀fì lè mọ̀ wípé èyí tó burú jù ó náà ni ọlọ́run ọba dá ọ nínú ìyá rẹ ó fomi sí ọ lára ó fi ẹ̀jẹ̀ sí ọ lára ó fi egun sí ọ lára atẹ́gùn rẹ̀ ló ń lò nígbà tó wá dé ọkọ̀ gbáyà oníṣẹ́ ọlọ́run ó ṣe pálámà ọ̀ọ́mà pálámà ọ̀ọ́nà ọ̀ọ́mà. wàtálọ́ ọlọ́mọdé ọ̀la kọ́ọ̀fì àjà àjà lẹ́yìn. ọpọlọ rẹ ti ṣe é lò ó ti wúlò. pálámà ọ̀ọ́nà kọ́ àfíàtà ní àjàní. ọlọ́run ọlọ́kọ́kọ́ takò. bàbá ńlá kọ́là kọ́ àfíàtà ní àjàní. ọpọlọ yẹn sì kọ́kọ́ bí ọ bígbà tí wọ́n ra fi owó aláǹtakò so nǹkan kan mọ ẹni tó ń jì dúró dúró ìgbà tó wá yá wọ́n develop ọlọ́ni kó máa develop gbogbo iṣẹ́ tó ń lọ níjọ́ náà ṣé wà àti bàbá tó bí ọ sí wọ́n sàlámà kọ́lá kọ́ fi àṣàlì àjàlì. ọ̀rọ̀ ọlọ́run fún jàmá. sàlámà bẹ́ẹ̀ bá lè máa ń ọlọ́run lọ jẹ́ ẹni tí ó sọ pé ṣe báyìí ṣé yóò wà náà ṣe bá mi. ọlọ́run bá mi sọ ẹtú فاذكروها لعلكم تفلحون فاذكروها لعلكم تفلحون ìdẹ̀ra tí mo ṣe fún yín tẹ́ẹ̀dá lè ronú nípa ẹ̀ dáadáa ẹ lè dúpẹ́ fọ́lọ́ ẹ sì lè máa ṣe tọ́lọ bẹ́ẹ̀ wá ń ṣe tọ́lọ ńlá ọ̀la fún tòun tó lè tí ó là abẹ́lọ́ nínú títún ìwẹ́lọ́ ń jẹ́ àlà. ṣùgbọ́n láyé lẹ́nu tí wọ́n bá ti ń ronú yẹn àwọn ìwé òrùkú dìde ní ọ́ tọba ní abámọ̀ ọ̀gbọ́n báyìí yẹ ká ṣe báyìí ibẹ̀ ni ó sí má yẹn ó tàn ọ́ jẹ ronú nípa ìbẹ̀rẹ̀ atọ́lọ́wọ́n bá ṣe fún ọ kó o ti bẹ̀ mọ́ ọlọ́run lọ́lọ́run kó o ti bẹ̀ mọ́ ọlọ́run lẹ́ni tí èèyàn sì lẹ́ni tí èèyàn gbọ́rọ̀ sí lẹ́nu àbí ọlọ́run nínú títóbi ẹ̀ má ṣe wá lẹ́nu tí ó kọ̀tọ̀ ọlọ́run tó dá wa wá lẹ́nu tí ó tàpá sọlọ́run tó dá tẹ̀lé tọ́lọ́run yíyàgò fún tọ́lọ́run ọba ọ̀fẹ́ حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان صفتان على الإنسان كلمتان في الإنسان حبيبتان Àgbà ìbéèrè níwọ̀nba díẹ̀. Ànàkùnmọ̀lá, nàbà wán. So, nàbà wán. Wà àríkùsọ́lá. Ẹgbẹ́ akọ́kọ́ dáhùn àwọn yẹn náà, ká mọ́ gbàgbé. Ìbéèrè tí àwọn àpá àwọn àti wọn kọ́kọ́ béèrè. ona náà ni wípé mímá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà àwọn ìṣẹ̀lẹ̀ sí mi gánà ìyẹn lè wà ní gáàsì kan àwọn kan bẹ ẹ pè wọn o ẹ pè wọn o wọn ò gbé fọ́tò wọn wábẹ̀ ni wọ́n máa yà kódà wọ́n lè bóyá wọ́n wà ìjọ ń sọ̀rọ̀ wọ́n kà yà yín wọ́n lè mú wá kánitọ̀ píkítọ̀ ti ayàlélẹ̀ àkọ́kọ́ náà ìbéèrè ìbéèrè bẹ̀rẹ̀ pé ṣé mo gbogbo gbogbo wa náà owó lọ́fẹ́ wa ń gbà ẹni tẹ́yìn bá sì fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ náà lèyàn fún lówó pé ṣé mo rán ọ ní pé kò yà mí máa gbé lọ wà náà èyí tó wù mí yìí náà ni kò fọ́ dànù mi ò ní tiẹ̀ jọ̀dì yẹn bí sọ̀rọ̀ mi ò ní tiẹ̀ òun rò pé òun fẹ́ fi ṣe ẹ̀ka pàtàkì fún yàn ní kí ṣe pàtàkì nìyẹn then tẹ́yà bá wà ní dádìrín tábà fẹ́ yà téèyàn mọ̀ ẹ̀yọ́ lódì yóò ní kó máa yá sọ̀kọ́lọ́ nǹkọ́ ó máa ń le lójú àwọn ẹ̀rọ ẹ̀rọ yìí dá lé pọ̀ sí ó lé lódì yé torí èmi kọ́ torí ọ̀la nù torí ti ọlọ́run àtàlẹ́ sọ́lá sọ́lá kánàbí sọ lérí ẹ̀. dẹ́nu ẹni tó bá rìnrìn àjò ó rí pé magiri suri asiri magiri bi ṣáì yóò bá a lórí ìrìn àjò sọ lè kí gbogbo òun kó tó jáde lé kò lè kí o kò lè kí rárá tó bá yẹ pé àsìkò àyílà ti tó so ti yúra ẹ̀ kó tó lọ kó kí àyílà àti asiri kó kí parẹ́ ní sábà máa ń sọ ọ̀bẹ yẹn tó wà ní plane tó ti plane lè wà lórí ó lè plane lè wà lórí ilé ẹ̀kú tí ẹ̀ fún wa abẹ́ẹ̀kọ́ tó bá rí bẹ́ẹ̀ tó bá ti dà kó mọ́ green lórí lórí òfurufú náà kókí magrebi abẹ sotiye tọ́ba yẹ pé six ìgbà mi ń bẹ táwọn èèyàn mi ò ti sọ̀kalẹ̀ ọ̀kí plane yẹn kó mọ̀ kó gbogbo yín tán ìgbà mi bẹ ó lé ná sí tí wọn nà lẹfọ wọn nìkan lọ wà níbẹ̀ wọn ó dùn ó ní ìdí pé ibi kan ní kíbla ń bẹ yẹ o ẹni wù ẹ ló lè fojú kọ bẹ́ẹ̀ pé bí sì ti ṣe rí lélẹ̀ tọba nípa ọmọ àti báyìí ọbọ lẹbẹ tí o ṣe nà báyìí o lè dúró báyìí ọkà akúnlẹ̀ sórí kìnìún ẹni ọ ní nàró tọba nàró ṣubú tọba akúnlẹ̀ ju àlàáfíà ẹlòmíràn wọn kí láàfin lè ṣe yìí bẹ̀rẹ̀ pé síìtì yẹn ọ̀pọ̀pọ̀ àwọn ọ̀pọ̀pọ̀ síìtì jókòó bí tó wà ẹ̀ náà síìtì ká wà wájú ẹ̀ tó ti yé ọ̀rọ̀ àmọ́ forí kan yìí àmọ́ ṣe. ó ti ṣẹlẹ̀ sí mi rí dáadáa ẹnìkan tó àlẹ́ gbé sáwọn kílélẹ́ bí ọ̀bà dá lùwàrà èyàn lè fọ́ ó omi inú pléènì ìdẹ́bí mọ́tàkì tọ́lẹ̀ sínú pléènì omi kọ́nẹ́bí ń pọ̀ ṣe ni ọba ti tẹ ọrùn fún mi ọjà rẹ kú adẹ́gùn lọ pa lọ kì í ṣe pé adẹ́gùn lọ pa lọ kì í ṣe omi. so bẹ̀tẹ̀ máa dáná kíkì nǹkan wà nbẹ o wọ́n dà lómi àwọn èlòmí kíkì so sẹ́yìn àlàyé ọmọ àmì ẹ̀ oyè olóòmọ̀ fún mi tọ́ba ti rómi lọ sàlùwà là ń bẹ̀ tí plane bá ti balance bá a ṣe wà yẹn náà ni ó ti rí òní pìlì bómú lọ́rin lọ́lọ́dà ọ̀la tí ọ̀bá sì romi ṣàlùwàlá kì bẹ́ẹ̀ náà ọlọ́run pa so ti yé so then bákan náà ìbéèrè ẹni tí nígbà tó fa ayé lẹ̀ wọn ò kírun sí la nígbà tí ní kì í kírun ọ̀nà méjì ló pín sí tó bá yẹ pé àìkírun rẹ̀ yẹ wọ́n kàn wọ́n rí wípé ó kèfèrí ni ẹlòmíì nǹkan ẹ̀ mùsùlùmí ṣùgbọ́n kèfèrí ni àti irun ńlá kò ní kí níjọ́ ọdún ìtúnu àwẹ̀ gan kò ní ṣẹ̀ṣẹ̀ bí ẹni pé mùsùlùmí lòun kèfèrí nìyẹn o kódà kó máa kóra ẹ̀ ló kọ́ mùsùlùmí sosi bẹtẹ lomi bẹ kìkì wákàtí márùn ṣùgbọ́n bá dìgbà alẹ́ onáòlò la àmọ́ kọ́mọ̀jẹ̀ fáwọn èèyàn ńlá ńlá ní ó tún ìṣàgbé àwọn ọmọ kan gbá bọ́ọ̀lù ẹ̀ ẹ̀ ọmọ ẹ̀ ọmọ sẹ́ni sẹ́ni ẹ̀kínú sílẹ̀ ẹ̀kínú káká lè ṣe fáìlù kì páyà kókó mbẹ́. ṣùgbọ́n ẹni tó ṣe wípé kì í kí ìwọ́n kàtí máa lóòótọ́ mùsùlùmí ni tó bá tún di ijọ́ ọdún ìtúnu àwẹ̀ níjọ́ lẹ́rìí tó ń lòkó kò sí sáyẹn pé àsọdún kìfèrí sọdágbérú ẹni ẹni ewúlẹ̀ tó ń sàdúrà gbogbo ẹ̀ tẹ́gbẹ́ wàdúrà fún ìgbà ẹlẹ́sẹ̀ ni ló ti sọ̀hádà wà láàlẹ̀. then ìbéèrè obìnrin tó fẹ́ tẹ́nì nínú ṣẹ̀rẹ́ Islam ọmọkùnrin tó lòun fẹ́ fẹ́ ọmọbìnrin mùsùlùmí nínú ṣẹ̀rẹ́ Islam èèwọ̀ ni bàbá mùsùlùmí kan gbúdọ̀ sóyè kí ọmọbìnrin mùsùlùmí fún ẹ̀ lọ́ba ní òun ó ṣe islam kó ṣe kárí báyìí yọ bá di mùsùlùmí yọ sì fẹ́ so so yìgì tó clear ṣùgbọ́n pé ó ní ẹ tá fẹ́ ra màá ṣe di mùsùlùmí ààyè nígbà bẹ́ẹ̀ o ẹlòmí wọn lè sọ pé ọwọ́ adọ́gba nígbà tí wọn fẹ́ àwọn tọ́jọ́ wọn tó bí ọdún kan ọba ló wò sí islam náà ẹ yìí káàkiri ó ti tú náà nù nù ṣẹlẹ̀ ó ti kú ó gbé òkúrò rẹ̀ ọmọbìnrin mùsùlùmí ló gbúdọ̀ wà lábẹ́ ìfẹ́ kò tí wọlé ọmọ mùsùlùmí tó sì fẹ́ fẹ́ pé kì í ṣe mùsùlùmí náà ó lọ́wọ́ sí islam ó sì fẹ́ fẹ́ àtúwọlé ọba yẹn lòun ṣe mọ́ ọ̀nà méjì ló pín sí mùsùlùmí lè fẹ́ ẹ tí ò ṣe mùsùlùmí tó bá rí kó lè mánéjì ẹ̀ mánéjì ẹ̀ bá náà tó bá rí kó lè mánéjì ẹ̀ pàṣọ́lẹ̀dà àdéhùn tá a jọ ló ti hádà kù so kò sí jà ń bẹ̀ so kọ́lọ̀ kó kọ́kọ́ wa lọ́wọ́ then àwọn béèrè kan wà tí mo ti kibla, nínú tó rọrùn tí èèyàn fi sábà mọ kíbla ṣe ibi tó wọ́n ti máa ń yọ ibi tó wọ́n bá ti ń yọ ibẹ̀ ni kíbla ṣùgbọ́n kì í sọ gangan ibi tó wọ́n ti ń yọ gangan gbogbo mọ́sálásí tẹ́ ẹ bá fẹ́ kírun tẹ́ ẹ dojú kọjú lápòjúwe tóòrùn wá ń yọ ń bì kíbla pẹ̀lú tẹ́ bá wo bí ìlú ibi tóòrùn ti yọ lélẹ̀ kì í wá sí ọ̀sẹ̀ gan tóòrùn ti yọ gangan yóò ra bẹ́ẹ̀ díẹ̀ torí pé àyè dojú kọ kọ yọ bẹ́ẹ̀ndì kí lágbègbè ọ̀dọ̀ wa ń bí ìbéèrè bá dé kọ́ńtì mi ò lè má jẹ́ tóòrùn ti yọ so iyún ó súnmọ́ kéèyàn fi máa dá kíbla kéèyàn fi máa dá kíbla mi. tó o bá sì máa ibo ló rún wọ̀ sí ibi tó o bá wọ̀ sí ìdákejì rẹ̀ méjì ni ó jẹ́ O ni ó jẹ́ kíbla tó ti yé ẹni tí wọ́n ń kírun tó ṣáájú tó jẹ́ ìmáàmù tó bá ti dojúkọ kíbla àwa wà lẹ́yìn ẹ̀ náà a gbọ́dọ̀ dojúkọ kíbla ìgbà míì wọ́n máa ń bẹ kíbla yẹn ó wà rárá pẹ́ńtì díẹ̀ ìmáàmù náà bẹ́ǹdì díẹ̀ àwọn tó ń bẹ lẹ́yìn ààrí tí bẹ́ǹdì yẹn ṣe tán kò sí láti mẹ́. ṣùgbọ́n èyí tó dáa jù tó péyà tó ń bẹ láàrin ẹni tó bá ń bẹ ní kàábà gangan yóò dojú kọ kíbla directly báyìí gangan yóò fèsì ẹwà ẹni tó bá dúbà yóò dúbà ẹni tó bá dúbà yóò dúbà ẹni tó bá dúbà yóò dúbà ṣùgbọ́n gbogbo àwa tí a sí níbẹ̀ yẹn ọ̀gángan bẹ̀ là ń dojúkọ kì í ṣe precisely angle lọ tọ́ba wà náà lórí ẹ̀ ṣùgbọ́n ó fọ wípé agbègbè ibi tí kíbla wà tí kọ́fáǹsì bá wà kọ́fáǹsì wà táìsì bẹ̀ gángan pé ibi gángan ibi gángan wọ́n gba àwọn ibi tó wà bẹ́ẹ̀ náà kíbla náà láti máa ń sọ pé kápá ìtìjú ọ̀gángangá ó dáa ṣùgbọ́n tí ò bá ṣe é ṣe tí mọ̀ bá ti fi àtẹ̀ síbẹ̀ káwa yòókù náà dúró bá àtẹ̀sán ìfìlà ìfìlà tó bá dá sí jẹ́ pé ṣàtúrà nínú sílẹ̀ ọ̀gágá bẹ̀ ni. ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé kìíní yẹn ó ti tàṣe kíbla ilé lágbèjú ẹdó ẹdó báyìí báyìí báyìí sàǹkì sẹ́ńtà iná ilé ṣùgbọ́n ẹgbẹ́ báyìí. Ah ìmọ̀ ẹ̀dúró báyìí kíbla lẹ́nu kọ́ ẹ̀bẹ́ẹ̀ dìlá kíbla mi ẹ̀ṣẹ̀ báyìí kíbla mi ọdún bá ti ṣe báyìí ó ti kúrò sosi ọlá ẹ tẹpẹ ìmọ̀mọ̀ ara bọ́ọ̀dì wa kọ́ mọ́tàláṣí yẹn mọ́tàláṣí bó ṣe rí lélẹ̀ kíbla lélẹ̀ bó ṣe rí lélẹ̀ ibi tẹ́ fẹ́ sẹ́yìn ìmáàmù gbúdọ̀ wá bẹ́ǹtì kọkọrí síbí ẹ̀yin náà gbúdọ̀ bẹ́ǹtì tó gbúdọ̀ bá ń tún ọ̀gá bẹ́ǹtì tẹ́yìn ọ̀bẹ́ǹtì ìbí lẹ́yìn kọjú sí ẹ̀kọ́ sí kíbla ṣùgbọ́n tó wáyé pé bó ṣe rí nì ọ̀gágá tí kọ́mpáǹsì wa ṣáì òun dúró báyìí ìmáàmù dúró báyìí dúró báyìí àtẹ̀ntó dúró báyìí kíbla lẹ́kọ̀ọ́ sí àtẹ̀ntó dúró báyìí kíbla náà sòdí ìyá tó fi dáwí pé èèyàn gbúdọ̀ wò kẹyẹ dáadáa ìgbà míì bẹ bí màmú bá ti yí òwúrọ̀ náà gbúdọ̀ yìí tó bá lọ jẹ́ pé yíyí tí màmú yí yẹn òun ló fi ṣe déédéé kíblà sosi wa báyìí ṣùgbọ́n tó bá yẹ pé direction kíblà náà lẹ wà ó kàn jẹ́ pé àwọn àwùjọ kan wà tó lè wípé compass mú tí màmú bá change síbẹ̀ yẹn bí òbó yóò change síbẹ̀ yẹn kíblà náà lẹ́ka bàtí wàá di ọjọ́ pé ibi tí kíbla wà gẹ́gẹ́ wọ́n di kọ́mọ́dúnrásì yẹn slightly ó ti kúrò mbẹ́ ìmáàmù wà bend slightly ẹ̀yin náà gbọ́dọ̀ bend slightly ewu dẹ́ bá dé bẹ́ẹ̀ tó kúrò yẹn kò dé kíbla lẹ́kọ̀ọ́ so àlàyé tó kọ wà lórí ẹ ó kọjá tó ẹnì kan sáwọn ọmọ wọn kíbla padà á kò ká lọmọdé wà láì lọmọdé ó ní ìdí expert sotí wa báyìí ṣùgbọ́n ní tọ́kọ́ súnmọ́ tí òfin jó dà ibi òun bá ti yọ sáìdì tẹ̀ ní kíbla so mosque kan naam àwọn tàfàṣì ló pọ̀ lórí ẹ̀ ẹ̀ lẹ́yìn àṣẹjá náà adókòlù ti sọ mímìnà mọ́dọ̀ lótí so nasala salama naam next question rárá àtúnwò èèyàn ti béèrè kalẹ̀ tẹ́lẹ̀ àádó béèrè kalẹ̀ naam nínú Ramadan ẹni tí ń gbà wẹ̀ tí ò lè gbà wẹ̀ tí wọ́n ń bọ̀ yàn tó wá kúndé ọtí Ramadan wá tó parí tó wá lálàáfíà tó wá fẹ́ mọ̀ gbà wẹ̀ tó yẹ kó mọ̀ bá lọ irú ẹni yẹn ò yẹ kó bọ̀ yẹn ẹni tí ń bọ́ pẹ̀lú ààrẹ lẹ́yìn tó pé bí ọ̀dà ń lọ tán gan-an kò lè gbà wẹ̀ mọ́ láyé ẹrú ẹni tó sick nílẹ̀ ọ̀rọ̀ ọ̀dà kọ́mọ̀ bọ̀ ọ̀yàn kọ́mọ̀ jẹun lọ tí ọ̀dà ń bá parí yọ̀ọ̀sán padà. èyí tí ò lè gbà yẹn yóò san padà gbàtà láti àbádé tó bá kù tó tí a gbogbo tó ló ń bọ̀ yẹn tí lòun sọ́dá pọ̀ ní o <laughs> torí bọ́ lálàáfíà láti lè gba àwọ̀ yẹn pa àwọn tí wọ́n ní wọ́n mọ̀ bọ́ yẹn láàárẹ̀ ẹni tó láàárẹ̀ tó ń ṣe bí bá lọ tán gan kò lè àwẹ̀ mọ́ dáhùn sí àwọn obìnrin wọ́n béèrè wípé ojú wo ni Islam fi wo àwọn foreign business forex business bíi mmm world solution ọlọ́run kó sáà wá ní tí mo lè sọ ní sókè ńbẹ̀ ni wípé mmm ìdọ́gbọ́n múni ni tó ti yé islam ò ní ìdẹ́ka ṣe pẹ̀lú ẹ̀ tó bá wọn tó ń gbé kalẹ̀ wọn ò kọ̀ǹsídà islam náà wọ́n kàn án exploit àwọn yẹn òsì tí ń bá wa sára ní nàìjíríà nítorí wọn máa yàn wá jọba yẹn tí o ti mmm àlàyé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ìwọ̀n látòkè lórí ẹ̀ irọ́ pátá ńlọ wà ńlọ so ẹjọ́ ká jìnnà sí ká lọ wọlá wọlá so wọ́n ní tí ẹni tó ní oyún ní Ramadan láti ẹ̀ tó tún di Ramadan ọdún yìí tó tún bímọ tí ó tún ní àǹfààní àti tí ó ní àǹfààní àti ìgbà àwẹ̀ tí ò ní àǹfààní àti ìgbà rẹ̀ kí ni yóò fi tán ọ̀ràn àwẹ̀ yìí. ìyàwó tó fẹ́ ṣe tẹ̀lé súnà tọkọ rẹ̀ ọ̀gbà fún kí ni kó ṣe then kí ni yàtọ̀ láàrin alùsùnà àti tẹ̀blík. àkọ́kọ́ obìnrin tí last year tó lóyún oyún ọ̀sẹ̀ lókòwé ló má gbà wọ́n tó o bá rí wípé tó o bá gbà á yóò pa ọ́ lára wọn ni kò fi lẹ̀ ẹlòmíì nínú oyún ó má gbà wọ́n ẹlòmíì ń tọmọ lọ́wọ́ yóò gbà rẹ̀ tó bá rọrùn fún wa ń tọ̀ sí mọ́ khairun lak kẹ́ gbà wẹ́ ló dájú tó bá wá lè gbà á fi àwọ̀ ẹlẹ̀ ọ̀rọ̀ àwọn àfà ó pọ̀ lórí ọ̀rọ̀ ó ń bẹ náà àwọn àfà tí wọ́n ní olóyún àìsàn tí àìlera tó bá tí ò fi lè gbà wẹ̀ tí àìlera tó lè kúrò ní àbí tí ò lè kúrò nàám. yóò padà kúrò láti nínú ọmọ tán abẹ́ẹ̀kọ́ ìdá tó bá rí bẹ́ẹ̀ àwọn àfáàní ọ̀rọ̀ ẹ̀dá gẹ́gẹ́ tó sì kínú rọ̀mọ̀dọ́ náà nígbà tó bá gbádùn kó lè kínú kó dá àwẹ̀ padà. náà ọbẹ̀ dá àwẹ̀ padà ọba tó ń ṣe tí bá lọ tán kó dá àwẹ̀ padà ó dúró òun ló fà á táwọn afáàbí sọ wípé tó bá jẹ́ pé tí ń kọ́ńplẹ̀sì kọ́ńplẹ̀sì bá yẹn kọ́yà máa ṣe fídíà kó máa bọ́yàn kó máa bọ́yàn ṣùgbọ́n ẹ̀rọ bá gbé kò kọ́ńplẹ̀sì bá yẹn èyí tí àwọn afáà pápá gbẹ̀wùlà mọ́ àwọn afáà ní ìjà àtọ̀rọ̀ jùmúrù àwọn afá èyí tó tẹ̀wọ̀n lọ́dọ̀ wọn ni wípé yóò dá àwẹ̀ padà àwẹ̀ tí o oyún òjì kóbìnrin ó gbà tó bá ti bímọ tán tó lálàáfíà kó dà wẹ̀ dà ìta ti sọ wípé kó ṣe fídíà tó bá ti complex báyẹn ó tún ṣe kóníkà odidi lóyún ọdún fọmọ lọ́wọ́ odidi lóyún odidi a kó ṣe fídíà wọ́n tọ́kù lọ́ra mọ́sítátà kí ni àtọ̀ láàrin tẹ̀blì àti àlùsùn alùsùnà wàlìjàmáà nítumọ̀ rẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé kí ni àmẹ́sà ọ̀sálàmù wí kí dẹ̀ ni àwọn sọ̀hábà tí wọ́n bá nàbí ló gbà kí làlàyé tí wọ́n ṣe lórí ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé lórí ẹ̀ kò ní ìdíwọ́ kọ́ kankan nítorí ọba àtẹ̀gùn ọba àtẹ̀gùn ọba àbúyá ẹ̀yìn tó rí òpin ààrẹ kódà kó wọ nìkan rí rẹ alùsùnà náà ní ọ. àmọ́ alimanhaj ó máa ń ṣe ìyàtọ̀ methodology ìlànà wo la fi ń pèpè sójú ọ̀nà ọlọ́run nínú ìṣesí aháàlù súnà gbogbo ìlànà tí wọn bá ń lò fi pèpè sójú ọ̀nà ọlọ́run tẹ́ ẹ bá kọ́ parẹ̀ ẹ rí ànábì sọ̀rọ̀ lórí ẹ̀ àbíkẹ́ ara wọn sàádé kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn èyí fẹ́ lọ fọmúléètì methodology ìdí nìyẹn táwọn afáàfi àti wọn fi challenge jama tablik ṣé jáde ṣé dandan ọ̀rọ̀ ìkọ̀ lórí ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń dákẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n gbà tó bá ti wá sí pé tí ìjàmbá tẹ̀bí ti bá rà àfà ó dúró déédéé tí nǹkan máa ń gé ọjọ́ máa ń mú láti wá ń sàlàyé gbá bí ọ̀bá ti ta fún yín tó tẹ̀ bá lè jáde nìkan bá máa àfọwọ́ àbẹ̀rẹ̀ sí gbogbo ọlọ́run ti sọ jáde nìkan ẹ̀bá sì rárá máa fi wé mọ abẹ́ẹ̀ àwọn yóò bèèrè pé ń bọ̀rọ̀ lọ́run ti sọ agbèrè ànábì ti sọ ìdájọ́ lójú pé islam bọ̀ fọ́kà lọ́ọ̀ni o kìí ṣe bí islam ṣe dé àkúrẹ́ àwọn àfa àwa síbi tí wọ́n jókòó takọ àwọn yàtọ̀ nígbà àwọn èèyàn tó wọ́n kúrò ńbẹ̀ àwọn ọmọ ìlú wọn wá ń bá a lọ bó ṣe káàkiri kì í ṣe gbẹ́bẹ́ ẹnì kan jáde wọ́n wá lóṣù kó tó kúrò ń bí ọlọ́gbẹ́ kúrò ń bí lẹ́yìn gbẹ́mẹ́ta àti tó bá ti béèrè béèrè kan àní dáadáa fún akálàṣe ìjọmọ tẹbílì wọn ní gbìyànjú kọlọmọ bá sanwó lẹsàn dáadáa níbi ká ṣe wá sí ìráyé sá ká wá sí ká mú ayé ní kékeré ṣùgbọ́n mi ní haifil manhaj téèyàn bá wá sọ́ra béèyàn bá ń sọ pé ìràyíṣà ìràyíṣà tí ìmọ̀ ò bá kún ìtọ́lọ̀ ò tún ṣe léèwọ̀ èyí ò tún fẹ́ sọ déwọ̀ sọ ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ ń wà ń bẹ̀ tá a bá dẹ̀rù manhaj ahlus sunna wal jamaa gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ máa gbé agbọ́dọ̀ rí tọ́ka sí wípé báwọn sàábé ṣe ṣe lé lórí wọ́n lè ṣe lé lórí. báwọn sàábé tí wọ́n fi ìlú wọn lẹ̀ tí wọ́n lọ tẹ̀tọ́ sí ìlú mi láti wà á kọ́ra ìlú mi kú bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀. iye ṣe tuntun àwọn àfáà ti ṣe bẹ́ẹ̀ náà ti pẹ́ dáadáa àwọn àfáà inú ìlú táwa wà yìí gbogbo àbáwá kọ́lá wa yìí. <laughs> so hákàdà so àwọn àfáà tó ṣáájú náà ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ìwé wọn lẹ̀ ní ọ̀wọ́ ńbẹ̀ ọ́ ilé kéwà apọ̀ àjù ńbẹ̀ ọ́ abá apọ̀ àjù bàbá kàmọ́lù náà fi wọ́n ránṣẹ́ síbẹ̀ lẹ́mi eré parí òkú ńbẹ̀ ẹ tàkà lọ́mọ ẹ gbọ́kọ́ jáde ládàbíyà òkè òkè àwọn tọ́lọ̀ ní ìṣẹ̀lẹ̀ àmàlà sí àgbà ẹni tó ń fa ìmọ̀ká kó tiẹ̀ fi kú tẹ̀. máa mà tán ó jẹ́ kí ìmọ̀lẹ̀ Islam ó wà ń bẹ̀ ẹkú ọ̀ka dúró sọmọ wọ ó ní ọdún tí wọ́n lò ń bẹ̀ bàbá adama ló sọmọ èkó ó ní ọdún tó lò lẹ́kọ̀ọ́ ó tún jáde láyé wọ́n sí sẹ́kù náà so ìyẹn kò sẹ́ni tó jiyàn lórí pé kéyìn ó fi ìlú kalẹ̀ lọ́tẹ̀dó pẹ̀lú àníyàn pé àfẹ́fọ́n islam ká ìròrí kágbéjáde jáde àwọn kan ló jókòó ni wọ́n ronú ẹ̀ wípé àwọn tó nímọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣiṣẹ́ bó ti yẹ kó wọ́n ṣiṣẹ́ so ẹjẹ́ káwọn tá a bá ronú wípé iṣẹ́ yìí òun iṣẹ́ ọwọ́ mẹkáníìkì bíkìlà nǹkan kan ẹjẹ́ àwọn máa ṣiṣẹ́ yìí tá a bá wá ṣe lónìkan ìròrí ni ló bí nǹkan yẹn àmọ́ táwọn dókítà bá daṣẹ́lẹ̀ nítorí ẹ̀kọ́ owó tí wọ́n fẹ́ gbà táwọn adáyé ti dókítà tábọ́ wa lọ kóòtù tábà ní ẹ̀rù ìjọba ẹ̀ mọ́ fáwọn àlówó àmọ́ ṣe títẹ̀ bí a ní owó ẹ̀mí ọ̀sán ni tóní kálukú kọ́ léèdì lọ́wọ́ ìjọba ìjà bẹ̀. ẹ̀mí ó sọnù ẹ̀mí tí ó sọnù ó pọ̀ jùgbà táwọn dókítà dákẹ́lẹ̀ ẹni bá mọ nǹkan là á jẹ́ ó ṣe àwọn àbò òṣìṣẹ́ ẹ̀yìn ọ̀wá túmọ̀ bẹ́ẹ̀ pé wò òṣìṣẹ́ náà ní ọ̀sẹ̀ pé ẹni tí ọ̀mọ́ tó wá sọ pé òun gbàṣẹ́ sọlátara àti olè dáwà àwọn tó nímọ̀ là á máa ní wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n bá wá ṣe é bóyá ó kọ àwọn kọlọ́ọ̀ kọlọ́ọ̀ ọlọ́ọ̀dùn wọlé so látara àdéhùn kéèyàn ti bìkà bọ́ọ̀lù kalọ̀ ṣe wá sí kan tó burú bẹ̀ tá a bá kàn wò lójú jẹ́nẹ́ra ṣùgbọ́n kéèyàn á máa sọ wípé bí ìbàdàn pé òun tún ní òpó kẹfà ní òpó Islam ìgbà bẹ́ẹ̀ ṣe dáa tó yìí tó bá yẹ pé ẹ lè dùn jáde dáma dáa là ìyẹn lè mi bẹ́ bọ́ àtàbárí bẹ́ẹ̀ mẹ́rin mẹ́rin ìjáde ìjọba níbo ló wà so látara àdìyẹlẹ yìí ṣùgbọ́n ẹnìkan wà á lè sọ fún jama tẹ̀gbìn pé kẹfẹ́ bí gbogbo wa ṣe rí àmọ́ níbi tí a ti dá àmọ́ láwọn ibi tí a kò sí ṣùgbọ́n tí máa sún èmi níbi ọ̀rọ̀ àwọn èèyàn níbi téèyàn bá kù sí tá bá ti sọ fún yàn ẹni tó dáa jù nínú èèyàn ẹni tó dáa jù nínú èèyàn lẹni tó kù síbi kan kù sí òkú ìjọ síbẹ̀ ní dáa tó ẹkù ṣùgbọ́n ẹni tó dáa jù nínú èèyàn ẹni tó dáa jù nínú ìjọ lẹni tó ẹkù síbi láti túnṣe ṣùgbọ́n ìdílé láti sí bí bánàbí sọ̀kalẹ̀ àti báwọn ẹ̀dá wa sábà yí padà àlè sílẹ̀ àwọn yẹn bu nínú yàn. kò sẹ́ni tó pé ṣùgbọ́n tó bá ti sọ pé àtúntì kan kéèyàn wà ṣùgbọ́n tó bá ti di pé eléyìí o gbogbo ìsáàpù tó ti di nígbà ibi sẹ́nu èyí ò mí èyí tí ò dá tí ò bá ti dá ẹ̀jẹ̀ ká ń kúrò kan tó látara àbí eléyìí gbogbo ara ń wá ta gbọ́dọ̀ alùsùn náà gbọ́dọ̀ tó fẹjú tó kún gbogbo wa sínú ni ṣùgbọ́n tí nǹkan ń ṣe yàtọ̀ díẹ̀ láàrin ara olùmọ́nhàj methodology wo làfi ń pè kò sójú ọ̀nà islam ṣé dọ́gba pẹ̀lú bá nàbì ti kọ́ àti báwọn tàbí ṣe ṣe níbẹ̀ òun láti máa rí àwọn difference díẹ̀ díẹ̀ láàrin ara wa ṣùgbọ́n gbogbo wa innamal mu'minun ikhwa ọmọ ìyá ni wa lóku tọ́ba lánàá bí yóò sá ànábì tó tó sì sọ̀kọ́ ànábì mi tún bẹ lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì yóò sọ màrà wọn. ààrẹ ní tí pé báwo dákúrì tó ní umar wọ́n wọ̀ náà àwọn yẹn àwọn èyí sọ màrà wa ní tá a ti yàtọ̀ pọ̀ òun náà làwọn ṣíà ọlọ́run kò sọ wa ń bẹ̀. then ìbéèrè lórí pé àwọn mmm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ̀rọ̀pá ti àti ṣàlàyé yìí abẹ́rẹ́ wọn bá ní fún ọjọ́ tó lọ ọlọ́wọ́n bá kí kí. obìnrin obìnrin tí ó fẹ́ ṣe náà àkọ́kọ́ àrùjálù kọ̀ wà múna alẹ́ nìsa ọkọ ni aláṣẹ lórí obìnrin sótìyé ọkọ ni aláṣẹ lórí obìnrin obìnrin tó bá fẹ́ ọkọ tọkọ rẹ̀ jẹ́ mùsùlùmí ìpìlẹ̀ náà mùsùlùmí ni kì í ṣe kèfèrí èèyàn gbúdọ̀ ọkọ gbà ọkọ rẹ̀ ń kírun ń gbàwẹ̀ ń yọ zàkà kò sọ mùtí kì í ṣe tọ́ọ̀gì ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó kọ́kọ́ láṣẹ lórí ẹ̀ kó pa ọ́ láṣẹ obìnrin wa ń fẹ́ sàwọn ìgbìyànjú kan nínú ẹ̀sìn ni wọ́n á sọ fọ́kọ rẹ̀ ọkọ wa ara o ó ṣe é ṣe pé pé ńlọ́lọ́ ní kó yé wọ kó má ti yọkọ̀ ó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ọkọ náà sí yàrá ó lè yọ ọ̀rọ̀ ẹ̀ á máa ń dìjà sí ọkọ̀ ìwọ ìyàwó mi àlọ́ ẹ̀ àní ìyàwó ní kéde ẹ̀ akọ̀ ẹ̀ àní kò sí gbẹgbẹ bẹ́ẹ̀ àìmọye ìjà bí parí ẹlòmíràn ó lọ fún ọ lọ jáde ó dé ó wà fẹ́ túláàsì ìyàwó ìgbìlẹ̀ olùmọ̀ ti gbọ́ kàn yẹn yìí ṣùgbọ́n tó o bá ṣàlàyé ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ẹ wà nǹkan yẹn bá yé o lè wú bó ṣe wà lọ́dọ̀ ọkùnrin o lè wà lọ́dọ̀ bó ṣe wà lọ́dọ̀ obìnrin o lè wà lọ́dọ̀ ọkùnrin mo fẹ́ ṣe nǹkan láì ọkọ lè má gbọ́ yìí tó bá rí bẹ́ẹ̀ fún rẹ̀ yóò tètè ìyẹn wà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí ó tún wá wá ọ̀nà tí ó fi yí ọkọ bóyá ẹni tó ní mọ̀ ní ìyóò fún ní tíra kan ìyóò fún ní ìwé kan àbí ìyóò tún rẹ̀ nìkan tó gbogbo ń bá a sọ́ra ṣùgbọ́n ibi tí obìnrin máa fi ríṣẹ́ ṣe lára ọkùnrin ọkùnrin dùn ún mú pọ̀ ayé obìnrin àṣírí wa ni mo ń sọ wọn sódì ọkùnrin dùn ún mú pọ̀ tó o bá ti bọ́kùnrin dùn sí àárín tó o bá ti bá dùn sí àárín ọkùnrin tó o bá ti dúró gẹ́gẹ́ bí pásíńjà sódì ó dùn ún mú pọ̀ kódà ìwọ lọ́mọ ẹ̀yà sí bí ẹ̀tún yà sí bí ṣùgbọ́n tó bá ti lọ́wọ́ wà fúnra rẹ̀ ọkùnrin ò ní gbọ́ná náà lọ sá. so simple analogy rẹ̀ gbogbo ndé ọlọ́run rẹ̀ ó ṣe dáadáa kọ́nà òní ó ti lọ bọ́ ọ̀rá jẹ̀ lọ́wọ́ tí ó ti bọ́ ó ní ọ̀bù wa ṣùgbọ́n tó bá ti dóńdó pé èmi lọ̀gá kò ní wọ́ọ̀kì wọ́ọ̀kì lọ́kùnrin bàtà ọlọ́wọ̀ ti fún yàn ní amúgbó lọ́kọ̀ tí èyí jẹ́ sí èyí sílọ̀ tí èyí jẹ́ sí òmọ́lọ́hún wọ̀ntúnwọ̀nsì òní gbogbo nǹkan tó gbọ́dọ̀ yọ̀bá tún sọ́ra èèyàn tún lè lọ tẹ ìwọ ọlọ́run mọ́lẹ̀ lọ́dọ̀ kan tó kọ́lọ́wọ́ la tó ń kí kó sànù wa gbogbo àwọn ọkùnrin ká gbìyànjú bá a bá fi lágbára tó àdá lágbára mọ́ ká kó àwọn ìyàwó wa lọ́wọ́ láti tẹ̀sí á gbádùn àwọn obìnrin bọ́ bá ṣe mọ ọlọ́run sí láti gbádùn wọn. sòwò wọ́n tó àwọn ìyàwó rẹ lọ́wọ́ kọ́ mọ ọlọ́run ìyá rẹ̀ ó سوكون ولا تجد كيكم ببوالو كيف يسألون كفر وعلوم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته